tí ó bá ti wá ní ìtọ̀ wọ́n gba kábúlé mi mú ẹni tó wá sí ìbẹ̀rù ní ọgbọ́n pẹ̀. náà ìbẹ̀rẹ̀ Islam báwo ni Islam ṣe bẹ̀rẹ̀ níbodẹ̀ ni ó dé dúró níbodẹ̀ ni lọ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àsọsílẹ̀ tá ànábì sọ fún wa ni pé bada al-Islam ghariban وسيعود غريبا كما بدا فطوبى للغرباء فطوبى للغرباء ọ̀rọ̀ tá lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tá lọ́bí sọ nìyẹn anábi ní bada al-islam ghariban anábi níjọ́ tí islam fẹ́ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ní ghariban èyí tó jẹ́ àjòjì táwọn èèyàn wo pé àìrú kí leléyìí ààríwé eléyìí rí àmọ́rú eléyìí ẹni bí ìsìláàmù ṣe bẹ̀rẹ̀ nìyẹn wàsàyà òmùrùgbọ̀ rí bá ń kàmà bàdà wọ́n ní ìsìláàmù ó sì padà dé àjòjì gẹ́gẹ́ bó ti ṣe bẹ̀rẹ̀ fàtúbà lílẹ̀ fúrọ̀bà wọ́n lóríire kó mọ lọ rí gbogbo àwọn ìbá àjòjì anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó sọ àsọlẹ̀ ilé ìgbé fún wa ọlọ́pàá fún wa rí àgbọ̀ yí ọ̀rọ̀ rẹ̀ afábọ̀kọ́mọ̀ ẹ wá gba fóònù ẹ̀ ní ó ti ṣe pẹ̀lú ohun ẹ̀ náà àhá òkè sọ́rọ̀ àwọn èèyàn kan ti padà ń pè gan sọ́yì ìsìláàmù bẹ̀rẹ̀ lájòjì kí làgbọ́yé ọ̀rọ̀ yìí ìtàwọn àlùfáà wá sì fẹ́ ká sọ nìyẹn ìtumọ̀ tàbá fẹ́ wádìí ìbẹ̀rẹ̀ kọ́kọ́ mọ irú àwùjọ owó Islam ti dìde tá a bá mọrú àwùjọ tó ti dìde káwá wo báwo ló ṣe dìde kí wá ní báwo ni Islam ṣe wá struggle Islam struggle ni o báwo ni Islam ṣe wá struggle nírú àwùjọ yẹn tí Islam padà wá di pé ẹ̀dàpọ̀ ẹwọ orúbí táwà mú sí yàrí níjọ́ èmi ti délé ayé èmi èdè rí Islam ti wá débí la ilaha illallah láti mọ́ká ìsìláàmù ti mọ́ o níbi ó ti bẹ̀rẹ̀ yẹn o bóò ní ìsìláàmù yẹn ṣe wá ń rìn láti mọ́ká tó fi dé wí kò sáà tọ́fẹ́ ó ní bó ṣe wá tó ó wá jẹ́ pé bó ṣe bẹ̀rẹ̀ yẹn gbogbo bí tí ń ṣe ń gbà ní ó kojú irú tó kojú nígbà ó bẹ̀rẹ̀ ìdí a ṣe ẹlòmíì lè rò pé irú tọ́pìkì wo làwọn mmc wá mú wá ìkí ló kàn wá pẹ̀lú bí ìsìlámù ṣe bẹ̀rẹ̀ àbáwà kan sọ fáwọn bẹ́rù bẹ́ẹ̀ ìkí ló kàn wá pẹ̀lú bí ìsìlámù ṣe bẹ̀rẹ̀ wọ́n ni láti kẹ́ tó kàn wá ní bí à ní kí mo la dé báyìí nígbòdẹ̀ láńlọ ló yẹ ká sọ ẹbí bó ṣe bẹ̀rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni tá a bá mọ bó ṣe bẹ̀rẹ̀ yóò lè jẹ́ káwa náà mọ̀ pé káwa gan kẹ́kì ara wa pé ṣé ìsìlámù tó bẹ̀rẹ̀ nígbà náà ló ṣóòǹdẹ̀ láti ṣe àbáṣe nǹkan mìíràn àwùjọ tí islam ti bẹ̀rẹ̀ báwùjọ yẹn ṣe rí ni pé tẹ́ríru bá ti ń gbọ́ tán pariwo ń bẹ̀rún ìgbà náà wá lè jùrú yẹn lọ islam bẹ̀rẹ̀ láwùjọ tí ò sí mọ́ láwùjọ tí ò sẹ́sìn láwùjọ tí ò sí bẹ̀rù ọlọ́run bí tí islam ti bẹ̀rẹ̀ lọ ìwà àwùjọ báyìí ń bẹ̀rù islam ti dìde ti wá náà máa ń ṣe nígbà náà nínú àwọn ìṣesí àwọn lárúbáwá nígbà náà láwùjọ wọn ò ní pé ọtí múmu ẹnìkankan ò rí láìsí àfàwọn díẹ̀ nínú àwọn èèyàn wọ́n máa ń pa àwọn èèyàn ní àwọn alhànífíyà àwọn èèyàn tí wọn àwọn kan jẹ́ ẹ̀dá kan tó ṣe pé ọlọ́nkọ́ lọ́wọ́ bẹ̀rù débẹ̀ o àwọn kan dákòóyìra àwọn ìwà kan tí ó dá gẹ́gẹ́ bí ìṣẹ́kù ọmọ ènìyàn ti bẹ lára sí wọn tí a báwọn kí ní kan bẹ kò dìgbà tí ìyàn bá tó mẹ́sìn kó tó mọ̀ pé kò dáa kárọ́ ọmọ kó gbéyà rẹ̀ tàbá ìkó sì mọ̀ nà ń bí kéèyàn jẹ́ ẹlẹ́bọ jù bẹ́ẹ̀ lọ pọ́nbélé tí ó bẹ̀rù Ọlọ́run kódà amúgbó tó jẹ́ ẹ̀jẹ̀jà tán tó bá dé tó rẹ́ni tí ṣe bẹ́ẹ̀ kí yóò sọ mọ́mí ẹ̀ náà dẹ̀ mo rò pé jọ̀mọ́ yìí báyìí inú amúgbó náà ní ṣekíní kò ní dùn pé irú wà pálapàla àwọn lélẹ́ yìí tó gbó àwọn èèyàn kan wá wà bẹ́ẹ̀ tá ń pè láwọn Hànífíyà àwọn kan wà bẹ́ẹ̀ ìjọ náà pé àwọn onímọ̀ ó ti wá àwọn àbáyìí àmọ́ta bá ti yọ àwọn ilẹ̀ wà hún ṣe bí mọ́tún kọlì ìlú àfúrọ́dù wọ́n kéré jọjọ láàrin àwọn òkàwé ìyẹnjọ ń gbà bàbá láyé kan jòkó sí kò sí ẹ̀rákùn pẹ̀lú ọdọ́run inú mi máa ń tó ti bá ara àwọn àgbàlagbà nítorí pé nígbà táwa jòkó sí wa àyẹ̀ká mọ́ dúpẹ́ fọ́nà àyẹ̀ká dúpẹ́ fọ́nà a ní àwọn ni àwọn ìmọ̀ọ̀mù wa ní mọ̀sálásí wa wà ní kó mọ̀sálá ẹnà orí àbá ẹ káàbọ̀ ọlọ́mọsí àti ẹgbẹ́ fún wa lórí dáadáa ọlọ́mọsí àbá wa sọ yín ẹ̀sùn lórí ọlọ́mọsí àlékún àgbọ́yé ẹ̀sùn àti àlékún dúró déédéé bẹ̀ẹ̀bá ti wá ṣe tó àti ìwọ̀tán yín ọlọ́mọsí àti ìdáhùn kó jẹ́ lórí tàùṣẹ́yìn kó jẹ́ lórí súnà tàlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam akẹ́wà bá wa ẹ̀káwọ̀ tàbá ń yáwọn àgbàlagbà báyìí tán sì jókòó tàwa ọ̀dọ́ aláàrẹ ẹ̀ká máa ma rírì wọn gbogbo àwa tá ń bẹ́ ń bí yìí ó dá sí mo tún ti rí bàbá àgbàlagbà kan bí ẹ̀ gbogbo àwa tí mo rí ọ̀dọ́ gbogbo wa gbogbo wa ọ̀dọ́ ni wa bàbá mọ́ jura wa lọ àwọn lẹ́yìn àwọn àwọn tí mo tún yọ lẹ́yìn yóò

alákùnlẹ̀ hàn bó ní ìsìláàmù ti bẹ̀rẹ̀ àwùjọ tí ìsìláàmù ti bẹ̀rẹ̀ àwùjọ tán ká o tí mo mú fún àwùjọ ni àwùjọ tí ìsìláàmù ti bẹ̀rẹ̀ in tí kálukú mọ́ mọ̀ ní fàárí níjọ́ náà ó lè báwo la ṣe ní akọrin tó akọrin jẹ́ iná ríru yìí ní pariwo lọ́wọ́ ẹ̀ tẹ́tún ara kọrin èyí tó wá jẹ́ ògbóǹtarìgì akọrin jọ náà àtìgbà tó bá tó di rúsánlé èyí mẹ̀bóyá òyẹ́ sí ìrántí rúsọ́lá rúsánlé ẹ̀tọ́ kú olè tọ́ lọ yányán bọ́ bá ṣe ya ó sánlé ọmọ tó òun náà lọ́ ṣe gúdù lórí tó tọ́ níjọ́ náà lọ́hùn bí yẹn bá tún wá ṣe lè kọrin ìbàjẹ́ tó òun ọgbà orin wà ìlà ìmọ̀lùkẹ́ tí wọ́n gbé kó ní àmírù ṣọ̀hárá ìjà ìlíyà nínú pé yàn kọ ìbàjẹ́ lórí nọmbà 1 lówà àbá yóò kọni títí títí gbogbo ìwòwò arobìnrin yóò mọ̀ bí kọni ó kọni títí ó fa bí amọ́ kọni ó ṣèbàjẹ́ pẹ̀lá bí amọ́ tí yóò ti bímọ ní o ó wá ní àkódà ń bí èmi ti ń ṣèbàjẹ́ lọ́wọ́ ìgbáyà rẹ̀ ọmọ rẹ̀ dì kan mú èmi náà sí ibi kan ṣeré ọmọ òtìtún ṣèbàjẹ́ ọmọ lẹ́gbẹ̀ẹ́ kejì náà ńgbà wọ́n sì bí wọ́n pé ààbì wọ́n wá dé ni ọba ọba ọ̀wà ìlà ẹ́rí pé láwùjọ díwà yìí báwò bá ti ẹ̀gbọ́n jà ìlíyà asámọ̀fẹ́ nìkan náà bẹ́ tó náà rẹ̀ ní ọba alátàkà alátàkà ti si ẹ̀ náà lọ nígbà ìsìlámù bọ́ ti fi wá àwọn èèyàn báwọn náà jẹ ọgbà òrìrìn agbègbè kan àwọn ẹgbà sí ń sọ yìí fasadun akhlaq ti ń bẹjọ́ náà nù ìjọ náà nínú ta fi ń ma kí èèyàn o náà ni pé kógún délẹ̀ ẹ̀kọ́ lè pàyẹ́ pàkúpa ogun wọ́n jọ náà ké wá sógun tá a mọ́ mọ̀ bí o ogun mi ń bẹ ó láti fún over 100 years táwọn lárúbáwá jà ìmí aláti fún over 40 years táwọn lárúbáwá bìjà tógun nẹ̀mí ogun ogun ni o wọ́n bá já lóṣù mẹ́ta wọ́n lè sinmi ọ̀sẹ̀ méjì wọ́n wá para wọn wọ́n ń bímọ síbẹ̀ náà wọ́n tún para wọn àwọn ọmọ kan sì ń dàgbà àwọn òwúlẹ̀ mọ́ kí làwọn bàbá wa ń báwọn ilé ìjà wọ́n kàn mọ̀ pé àwa ti mú sí àgbà ti ìdí òru ó tán ẹnu tán bá náà nu bọ̀ kí ló bàjá mú sí àti ìdí òru ìlẹ́yìn mú sí àti ìdí òru ń já o kó lè yé mi o ẹ̀hán ọlọ́run sì ń jẹ́ ẹja ẹ̀hán kí ní fàjá bẹ́ẹ̀ àwọn ọmọ ìwádìí mọ́ ẹnu pé ń bá àwọn bàbá wa bá wọn pé jọ mọ́ ń já ogun bẹ̀rẹ̀ náà nu àwọn àbànúlẹ̀ haúsá àti ìbànúlẹ̀ kánsíláàjì tó ń bẹ ní mọ̀dínà káàndán bí o tó dé ogun ní ogun ní gbogbo wa èyí olóluwa náà padà ń fi ń sọ fún wọn níwànù kòránì pé ẹran tí ìdẹ̀rẹ̀ èmi ọlọ́wọ́ bá lé lórí ìfikúntùm àdá fa'allafa bí èmi ọlọ́run ọba ni mo unite ọkàn yìí fa asbahtum bi ni'matihi ikhwanan ẹ wá di ẹdí ọmọ ìyá pẹ̀lú dẹ̀rẹ̀ èmi ọlọ́run ala shafa hufratin nínú ọlọ́run ṣe méjì bèbè náà lẹ́jìnrìn etí bèbè náà kẹ pààyàn kẹ sí gbogbo ẹ̀ ẹ̀bí ìsìláàmù ìlú àwùjọ sí ìsìláàmù ti dìde mú gbogbo orú kan bá níjọ́ náà náà fi mọ èèyàn ọmọ bá bí ọmọ gidi ọmọ tó bá lè jarú ogun báyìí níjọ́ náà tó wà rẹ̀ nínú tán bá nínú tó ń ṣẹlẹ̀ níjọ́ náà o ní pé òṣà tí ń bẹ nílùú mọ́ká kéèṣe díẹ̀ o òṣà tán kó sínú haramu kéèṣe díẹ̀ o nínú kàábà gẹ́gẹ́gẹ́gán òṣà ní kódà nínú tá gbọ́ ni pé àwọn onìkan bẹ nínú adábù tán kọ́ wa ọmọ ìgbò wọn àwọn àlùmọ̀ àlàkọ́ọ̀tù làáṣẹ̀ wọ́n á pè mí àlùmọ̀ àlàkọ́ọ̀tù sábà àmì ìsìn ní 14 àwọn àlùmọ̀ àlàkọ́ọ̀tù nígbà àwọn ní ádámù ó tútù wọn mọ̀ àlàkọ́ọ̀dù fún wa wọ́n lákọrin tó bá ti yẹ hànà tányányán tó lè kọ̀kọ́ púpọ̀ dáadáa bírú múlù kí ìṣìta sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan nì wọ́n wá mórí rẹ̀ wọ́n wá lọ rí ilẹ̀ mọ́ káàbá wọ́n ní túmọ̀ mọ̀ àlàkọ́ọ̀tù ló pé àwọn tán kọrin títí àti lẹ́wọ̀rin wọn mọ́ káàbá táwa lọ kí ni jọmọ́ kò pọ́ mọ́gbọ́n ọdún tó di kú ìdínà wọ́n padà sọ di àgbà akọrin àmọ́ òun náà ó sáré ní o ọmọ tó sábẹ́ bí tó sábára yóò fẹ́ dáwọn mọ̀mọ́ sọmọ tó ìṣe pé kó náà kùnà kó ṣe fàájì ni níjọ tó wá rẹni tí wọ́n bá wípé ìwọ wà á ní aṣíhàdá làzáàtì àlàáńtà mùkùlìdì ó ní wá wá wé kìí ṣe pé wọn mọ̀sẹ́ nìkan mẹ́ tí ń jẹ́ àlọ́wù wọn mọ̀ o wọ́n sì mọ̀ pé àlọ́wù yìí ó ní àlùkọ́líkù tó ṣẹ̀dá wa ó ní kíni jọmọ́ àlùkọ́líkù tó ṣe kínú tó ṣẹ̀dá kódà ń gbà kó ní àrọ́díkù wọ́n gbà kó ní àlùmùmíṣù wọ́n gbà kó ní àlùmúyí wọ́n gbà gbogbo ẹ̀ yíò lẹ́bí rí pé anábí èdè tó ti máa ń sọ ọmọ ní Abdullah wọ́n àmà pé àlọ́wùn bẹ̀ẹ́ náà sọ ọmọ ní Abdullah wọ́n máa àmọ́ kí ló ṣẹlẹ̀ ó ní pé gbogbo àwọn òṣà eré nǹkan tó padà ń pè Allatu al-Uzza lọ well na sí làwọn àmọ́ àwọn gbọ́dọ̀ ní kìíní kan táwọn ohun máa fi súnmọ́ lọ́hùn nàbí wá mọ̀ọ́mọ̀ dáhùn ìsá nílẹ̀ pé ẹnu wa ò lè dọ́dọ̀ ọlọ́run sòṣe àmọ́ ta bá ti ń pe mọ̀nà tù bí ìgbà tá ń pe ni ta bá ti ń pe ọ̀zá bí ìgbà tá ń pe ọlọ́run àgbọ́yé ìsìláàmù tó yé fóró ọlọ́mọ sí àti tẹnìkọ̀ọ̀kan wa jàmáà bí àárín lárúbáwá tọ́nà ti fẹ́ gbà náàbì dìde ikú ti wá rí ẹ̀rì pẹ́lẹ̀ Yorùbá wa ó sọ kéré kan ó ní àjò ọlọ́run kọ lọ́jọ́ náà lọ́hùn bí sínú ìpọ́lọ́run òkọ́ àjò òní gbogbo ìsàtàrí tó ń ṣe bísmì pé ọlọ́run òkọ́ àjò náà ọ̀nà bí sọ bá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bá nẹ́bí léwò lẹ́jọ́sì fún yìí ẹni máa na àbúrúhùn illa li yuqarribuna ila Allahi zulfa a ní gbogbo ẹ̀rìnmọ̀nátù látù òǹsátọ̀ ń sọ pé à ń jọ́sì fúnlẹ̀ lọ àwa ò dédé máa pè wọ́n a kàn fi wọ́n ṣe àtẹ̀gùn lọ́dọ̀ tó ọlọ́run tó ní àsìn làwọn náà fẹ́ sìn ọlọ́run tó ní a máa pe ó ní àwa náà fẹ́ pé a máa mọ́ra wa lọ́daràn ẹnu wa lè dọ́dọ̀ ọlọ́run já pé látù já pé ọ̀zá àmọ́jọ̀mọ́ ojú tí wọ́n fi rí kíní mi láti bẹ̀rẹ̀ ojú pé àwọn àwọn òṣèbàjẹ́ àwọn sì ń ṣe dáadáa ojú tó fi rí nu níbẹ̀rẹ̀ ojú náà sì fi wò ó àmì àti yín wá jọ wá gbé yẹ̀wò báyìí irú àwùjọ báyìí àwùjọ tó ṣàpọ̀ àwùjọ tó dípọ̀ àwùjọ tán ká jùlọ sí nǹkan kan àwùjọ àyè máa ń bímọ obìnrin ká wá sọ pé afẹ́kọ́mọ náà dàgbà ká wá wù ní nǹkan àpọ́nlé bá a bá bímọ obìnrin àbùkù ni olúwáṣe sọ mọ́ aláàlùwárí tó wà nígbà fún ṣẹlọ ahàdó òmìnira òmìnira ọlọ́run bá ní tọ́bá sọ púpọ̀ nínú wọn pé ọmọ bí mo bí lọmọ bí olúwa ní ìdọ́lọ́wọ́jú rú mú sọ́wọ́dà ojú rẹ̀ yóò dúdú ló dàgúlẹ̀ kan náà tí ó máa banújẹ́ olúwa ní kódà yóò máa lúgọ kò ní bẹ́jẹ́ táwọn èèyàn orí òun kán lè mọ́ kí òun kú ewu ọmọ pé ẹ máa kí mi kú ewu ọmọ ìwà àwùjọ tọ́lọ̀ tí wá fẹ́ nítọ̀ gbogbo orúkọ yìí ìyá náà bí abẹ́ tó gbogbo ẹ̀ tẹ̀lé pé sẹ́mi àwùjọ tí pé ń jọ náà bí èèyàn bí ẹnìkan bá níyàwó tó kú ìyàwó rẹ̀ kò sí bó ti lè wò rẹ̀ wà tó ẹlòmí ìkan ní oúnjẹ wọ́n pè ogun ni tẹ́lí bá ti pín yàrá pé yàrá méjì ẹgbẹ́ fún àbúrọ̀sáàkì yàrá sí nìkan ẹgbẹ́ fún àbúrò rẹ̀ ẹ̀ṣẹ́ wá níyàwó rẹ̀ àkọ́fẹ́ rẹ̀ náà wọ́n pè ogun bí wà irú àwùjọ tí ìsìláàmù ti dìde rí ló fi jẹ́ sí ńgbà tí ìsìláàmù wá dìde wọ́n rí ní èrí pé áà eléyìí fẹ́ yí gbèsè ayé wa padà wọ́n dẹ̀ ti bá gbèsè ayé yẹn sábà ẹ̀dá kò jẹ̀mọ́ kó fẹ́kẹ́ mọ́ bá ń dé ọ̀rọ̀ yìí ọlọ́wọ́ jẹ́ kásìkò gbà wá o káwá mọ́ líǹkì ẹ̀ mọ́ àsìkò wa in tí ìsìláàmù bẹ́ ṣe ní pé gbogbo tí lágbà ti bá sábà yìí ọtí tán máa ń mu zìnà tán máa ń ṣe àlè tán máa ń yàn ipọ́ ọmọ kan sáńlé yóò sábáwò bí ẹ̀ ẹ ọmọ kan ò ní sọ ẹbí pọ̀ gbogbo ẹ̀ ìsìláàmù bẹ́ wá pọ̀ rẹ̀ tiẹ̀ àmọ́ká tó bẹ̀rẹ̀ jẹ́ lórí gbogbo ẹ̀ ibi àdúgbọ́kọ́ bẹ̀rẹ̀ ní pé in tó kọ́kọ́ rò pé tọ̀ ayé wọ́n ní ara gbé ní ayé àwọn ọ̀dọ́ láti gbọ́n bí àbó ti yáwọn bàbá wa púpọ̀ pọ̀ kí n sọ yí tó yáwọn ọ̀dọ́ dáadáa wọ́n ní ààyè máa dúó lásán àbámọ́ dúó lásán lé ayé wọ́n láàgbọ́dọ̀ dúó lásán ẹjẹ́ nínú tí wọ́n tún sọ mú wa ní pé díẹ̀ ọkùnrin kò jẹ́ kí ni wọ́n bá nílé ọkùnrin òtó kìí ṣe pọ́ tí iṣẹ́ kan tẹ́lẹ̀ kan kọ́ o ìtumọ̀ rẹ̀ ní pé tó bá ti dẹ́ sẹ́kún kékeré ọgbọ̀rọ̀ mọ́ sọ̀kan mọ́ bí ọ ti gbọ́dọ̀ mọ́ sọ̀kan mọ́ sọ pàró ìyí tó bá tún wá jẹ́ mùsùlùmí nínú wọn ó tún wá ní sọ ní mọ́jẹ̀ sọ tó bá ti ń fa yá láwù ó tún ah, mọ́ bá ọlọ́dàkùn mẹ́jẹ̀ mi ó fa yá ìyáṣẹ́ níjọ́ náà níjọ́ náà ó wọ́sì ó sì burú gan jọ níjọ́ ànábì wá kọ́kọ́ dé tó wá gbé dé ni pé la ilaha illallah wàhálà dé àmọ́jọ́ náà èyí tó jẹ́ kí wàhálà yẹn pọ̀ tó bá yẹn ó ní pé àwọn lárúbáwá ti mọ̀ túmọ̀ dá ànábì wí wọ́n jẹ́ kí jọmọ́ wọ́n ti mọ̀ túmọ̀ ẹ̀ la ilaha tẹ́ ìtumọ̀ tọkùnrin mọ̀ sọ ni pé àtòǹtà látùkù àti ọ̀zá àti manatu àti gbogbo ní ìtóníkálukú wá mọ̀ nílé ìtumọ̀ tí mọ̀ ń wímọ̀ ní péré kó mọ̀ fẹ́ kọ̀ndẹ́mù gbogbo ẹ̀mọ́ ní àá kódà lùkùránì padà wá naréjì ọ̀rọ̀ kan pé in tán sọ láàrin ara wọn ni pé àjá àlàlẹ̀ àléhàtà àjá àlàlẹ̀ àléhàtà ilahan wahida inna wọ́n ní ẹ̀dọ́ ṣé jí wọ́n mọ̀ fẹ́ ṣe ni pé àjá alálẹ̀ àléhátà ìlàhán wáhìdá ṣé wọ́n mọ̀ fẹ́ sọ gbogbo tó yẹ ká mọ̀ jọ́sìn fún ẹyọ ọ̀kan péré ìnà hádá lẹ̀ṣẹ́ ìhún ọjọ́ àbẹ̀ tó mú wá yìí èmọ̀ ní ohun àwọn ẹ̀ ìdánilẹ́bì mú wájọ́ náà nù ọlá pé wọ́n wá gbọ́ yé wàhálà wá dé kódà ń jọ náà gbà náà bíbẹ́ pa àwọn mọ̀lẹ́bí rẹ̀ jọ àtàbí pé kálukú ó pé kálukú ó pé kálukú ó pè wọ́n tán ẹwàdùgbọ́ ẹ̀ ó pè gbogbo wọn tán anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ńgbà tí ó sì bẹ̀rẹ̀ ló bá tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ la ilaha illallah wọ́n bá ń sọ fáà náà pé alihada jama'atana ṣé nítorí tó ṣe kó wájọ náà rèé ìjọba sọ fún wa náà rèé jama ìsìláàmù ti bẹ̀rẹ̀ ni ìgbà ìsìláàmù yíwá fẹ́ dé gbígbọ́ táwọn lárúbáwá gbọ́ ogun rẹ́gbẹ̀jì torí gbogbo tó ń ṣe ìsìláàmù ń tọwọ́ bọ̀ èyí tó ń ṣe ní gbangba àti èyí tí wọ́n ń ṣe ní kọ̀rọ̀ ìmọ̀fẹ́ bíbọ̀ ànábìgbè nígbè irọ́ ọ̀ọ́lé ìrọ́nà lọ àbíbọ̀ so ẹbí rẹ̀ pọ̀ òbí àwọn èèyàn kò bí kúnjọ náà tọ́ lè rálìjẹ́ náà wọ̀ àfi pẹ̀lú ìyọnú òbí rẹ gbogbo tàbí wì lárúbáwó kà kúnjọ náà tó wá bí wọ́n wá rí nírí pé ẹni yìí fẹ́ yí ìgbésí ayé wa padà sí bóun ti fẹ́ ẹ̀wọ́n fojú wo pé bóun ti fẹ́ àwa nígbà lórí igbá àwa nígbà wàhálà bá gbogbo ẹni tó bá ti wá gbà pẹ̀lú ànábì dáràn ṣùgbọ́n nǹkan ni ò jẹ́ kán lè takú ànábì ọlọ́run sì mọ̀ọ́mọ̀ ṣànábì bẹ́ẹ̀ náà ni ìran tá ànábì ti jáde láàrin wọn mọ́kànlìran náà ìran tó lọ́lájù láàrin wọn náà nìran Kùréṣì a ń pè kílé kan ní nínú fíkù lọ́gọ́ ọmọ ń pè kílé kan fún wa ní àwọn alọ́gọ́ ìmí ìwọ́n pè ní àwọn làjá ni pé bá tí wọ́n èdè lárúbáwá kéèjẹ yọ ìran kọ̀ọ̀kan tún nígbà tí sọ ẹ̀dìn má pẹ̀lú ìrùbá wa yìí náà wá ṣe pé àwọn ará jẹ̀bú kí ló sọ Yorùbá Yorùbá jẹ̀bú ẹgbọ́n ẹ̀fẹ́ tó bá jọmọ̀ jẹ̀bú ló kù wọ́n ń pa àwọn kan náà ní gbónà lọ́nà Kwara juwa ìgbónà táwọn gbónà bá dé tán bá rán ìgbónà sọ́rọ̀ sí ní mọ́ntán wí èdè wọ́n náà sọ́jọ̀ mọ́ egun ní wọ́n náà classify wọn sí tí yóò bá kọ́lé gùn àbódádó Ondo Yorùbá ogbogbo ti rínú níjọ́ náà báwọn lárúbáwá ti wá rínú nínú gbogbo ìran lárúbáwá lárúbáwá tán wá gbà pé àwọn ilé ilé dè wọ́n sáǹdì jù láàrin wa ọ̀nà lókàtú kùrẹ́jì lókàtú kùrẹ́jì lókàtú kùrẹ́jì àwọn ẹni tí ń sọ family ànábì ni hajji tá ń se nínú ìsìláàmù lẹ́ni wọ́n ṣe ní jahiliya níjọ́ náà gbogbo bí tí lárúbáwà ara yẹ́mẹ́rin ara gbogbo bí táwọn lárúbáwà ní sọ́rọ̀ gbogbo ẹ̀ wọ́n wà pàdé mọ́ká níbo sì náà fi pàdé sí kàábà kàábà yìí àwọn mọ̀lẹ́bí ànábì lálámòdúdó rẹ̀ àwọn lápàṣẹ ẹ̀dẹ̀ ní tán bá sọ ní tán bá sì wí labẹ́dé níjọ náà tán bá ní pé kò sí ájìdọdún ní kò sí náà nù àmọ́wẹ̀ pàṣẹ rú ẹ̀ níbi tẹ́nu tó wọn dé ó wá jẹ́ pé lóòrán wọn ní ànábì wọ́n wá kọ́kọ́ fèsì ẹ̀ tó rán mọ́rú rántí ìwà àwọn tó ẹkọ́ fèsì ẹ̀ gẹ́gẹ́ làwọn kùrẹ́ṣì fún ara wọn àwọn tán lè fèsì ẹnu kùrẹ́ṣì àwọn àgbààgbà ni àwọn àgbààgbà ni náà kò sì jẹ́ bú lọ àti kan àrántí àgbẹ́bí kan sí ẹ̀mbà rántí ẹ̀ àníyà tó gbogbo ẹ̀ púpọ̀ tó róyìí níbi tá ń lọ àmọ́ kí náà wá ń ṣe ni pé gbogbo ẹni bá wá ilé gbà fáìlẹ́bí ó sì ṣe àgbákò ìyà la ilaha illallah nígbà táwọn èèyàn tún wá kọ́kọ́ mọ́ gbà àwọn tálíkà náà tún wá pọ̀ àwọn ẹjọ́ jẹ́ nǹkan kan bí àwọn ẹjọ́ ẹgbẹ́ oko ẹrú náà wà gbogbo àná lámọ́ bìláàlú oko ẹrú ni bìláàlú wà wọ́n fi yà jẹ́ Abubakar Siddiq kọjọ́lá àn olóra bìláàlú kó olóko ẹrú àwọn ẹlòmí òdìdí mọ̀lẹ́bí wọ́n mọ́ fi yà jẹ́ wọn lórí pé wọ́n gba Islam fámìlì Yásírù àtìyá àti bàbá ìyàwó rẹ̀ oní Sùmáyá bàbá ni Yásírù ọmọ ni Ammar àkọ́kọ́ pé wọ́n pààyàn nítorí gbogbo ìsìláàmù Sùmáyá ni lóbìnrin wọ́n pa ń jọ náà ìpa púpa ni ẹmọ kan ti lọ rèé fi e, ìdà kan ti gbé kaná kó ti gbóná dáadáa kan ti bọ́yàn lójú ara lóbìn bá ikú gbóná bí ò bá ti máa wí tó yẹ pé kò sí ìtò tutù nùgbú iná lè mọ́ sí làtàkàrà lànàbì sọ fún wa ikú ànábì wa Muhammad ló rọrùn ìjọ ànábì tún wá kúrò tó sọ pé iná lè mọ́ sí làtàkàrà àwọn adébí kí mọ́tò gbáyàn ní kúrò gbóná ni ẹni ó kó rí bẹ́ẹ̀dì gan ikú nínà gbóná kò sí tó rọrùn ló kú láti gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run àmọ́rọ̀ kú làwá sọ kọ́ làwá sọ lẹ́yìn wọ́n pa àwọn èyí wọ́n fi wọ́n fìyà tí àwọn sàbí ànábì rò níjọ́ náà bẹ́yàn bá wá gba ìsìláàmù ọgbọ́dọ̀ bẹ́yàn kan gbọ́ pàtàkì jùlọ tó bá jọ́ mi ìyàn pàtàkì ẹnìkan bẹ à ń pè ní Mus'ab ibn Umayr Mus'ab ibn Umayr tó bá ní mọ̀lẹ́bí èèyàn náà lówó ọmọ olówó ni níbi tí Mus'ab ya ọmọ olówó dé ẹmọ kára mọ́ jọlọ ẹmọ àbákẹ́yàn fọwọ́ kan skin báyìí kó ti mọ̀ rọ̀ àwọn tí wọ́n ma wò pé kí lọ ń fọwọ́ kàn tí ó rọ̀ dáadáa oníjọ́ náà ti rọ̀nú abọ́wọ́ mọ́sáàbù ti rọ̀ nìyẹn àmọ́jọ̀mọ́ mùsùlùmí nígbà àdàmú ìpọ̀ mọ́sáàbù ó kàn gbọ́n bí lọ́tí sọ̀rọ̀ ànábì tálẹ́ni ọ̀hún ẹnu ọmọ nìkan nìkan náà kúra wọn lọ dárùlọ arúkọ mẹ́ ibi nìlá arúkọ mẹ́ ẹ̀ẹ́bẹ̀ náà kúra wọn lọ ní ti lọ ìwò wọn mo ti lọ nù ìjọ náà tí musáàbù wà ní àwọn tàbí ó yàtọ̀ láàrin wọn torí kálukú èyí tọwọ́ rẹ̀ ti yí yọ wá bẹ̀ òun dé láàrin wọn ọmọ bọ̀ tí ni ó yàtọ̀ àmà ìdébì kan ọmọ bọ̀ tí ni tó wá ti wọ́ pé àá ibi yìí kò yẹ kó jẹ́ sí ìwé eléyìí ó sì wá gba ìsìláàmù dáǹṣe níjọ́ náà ẹ̀yìn ìlú náà lọ rẹ̀ wá bí yàrá kan kólógbó kan sí ìgbẹ̀ ní wọ́n kóra wọn jọ níjọ́ náà wọ́n ní ànábí àtàwọn sọ̀hábá tó wá fẹ́ lọ rí kóra wọn jọ sílẹ̀ wọ́n yìí sọ fún yàn ni máa yìí ti tẹ̀léra wọn bọ́bá tún wá ṣe tán ó yá ìwọ́n ọkọ̀ jáde ìdímọ̀ lọ́jẹ́ o tó máa lọ sọ́bí ìṣẹ́gbẹ̀wà ìwọ̀n ọ̀nà bí kí wọ́n ń tí ẹ o bí ìsìláàmù jọ náà kìí ṣe ìsìláàmù ọmọ ayé fanagbé tí ní àwa mùsùlùmí rẹ̀ ibo kò sì sí nǹkan náà kọjá bí àyẹ mọ́ pé nǹkan mí lẹ́yìn ìtẹ́ni tó kù tí wọ́n sí sínú ìsìláàmù ìbẹ̀rẹ̀ ìsìláàmù rẹ̀ ibi ni Umair nígbà tó padà gbọ́ àgbọ́yé tó náà gba ìsìláàmù jọ náà. Ó di ìsìláàmù mọ́jẹ́ nìkan gbọ́ òde torí ìyá rẹ̀ ní owó tààrà àmọ́ èèkan eh, ní bá tí ń yọ́ só oná ní kíni o là ń yọ́ gbọ́ ọmọ padà mọ́ ń lè wọ́n sì mọ́ ń lé báyìí dé oya èdè mọ́lẹ̀ ọwọ́ Muhammad ibà ó ti sàbí àgbọn àtàbí nìkó lára rẹ̀ àtàbí nìkọ́ ìmọ́nì ni ìjọ tó bá ti wọ ọkàn ìjọ náà kò ní jáde ọkàn tó bá sì ti wọ àfikọ́kàn ni ó rò pé mo gbọ́dọ̀ ṣe é àwọn tó jáde lára wọn àwọn ẹjọ́ lọ́wọ́ bá ti kọ orí igúnmọ́ níjọ náà lọ́dá kò kọ orí igúnmọ́ wa Mus'ab ibn Umayr wọ́n dá láàmú lé wọ́n hàn lé mọ́ lé ọ̀rọ̀ bá dọ̀rọ̀ yìí mùsùlùmí ń bà wàhálà ní pọ̀ ẹwà máa lọ sí habasha hàdá hàdìrò islam ẹwà lọ habasha mùsùlùmí náà bá lóun lọ níjọ́ tí ó jákò lé mìíràn dé mọ́ torí ibi jájọ́ habasha kò wọ bàtà kò lé ó bá di ẹjá máa lọ kéèyàn sì máa rìn lórí yẹ̀pẹ̀ kẹ́sẹ̀ ó sì máa fàyà kò fẹsẹ̀ lásán rì rí alọ́mọ ọlọ́lá ọmọ olówó bí Islam ti bẹ̀rẹ̀ ẹjọ́ náà wọ́n tún wá lé àwọn mùsùlùmí lọ Abacha tán ọlágbà nẹ́bì ti gbọ́n pa nàìjá sí pé orí ẹ̀sìn nàṣàràníyà ló wà alùkìtàbí ni òun sì níbẹ̀rù Ọlọ́run débi pé kèé gbàgbò sí láàyè anábílọ́dọ̀ ẹ̀mí ẹmọ ọlọ́wọ̀n nílé bòyí síbẹ̀ àwọn kùrẹ́sìtì tó sa lárúbáwájọ ó yá ẹ̀tẹ̀lé wọn lọ́bẹ̀ àní ìkìní ìyà gbọ́dọ̀ pa alápàtàn yanyan wọ́n tún wá gbọ́ wọ́n tún wá lọ èrò ẹjọ́ bẹ́ríbẹ́rí wọ́n tún rò fún Nàjáṣì ẹ má gbà fún àwọn ọmọ burúkú ni wọ́n ọba wa ní ẹjẹ́ pé wọ́n wá wọ́n pè wọ́n dé ló bá dìgbẹ́ ilẹ̀ ìtòdílì ìjẹgbẹ́ wà gbogbo ẹjọ́ bẹ́ríbẹ́rí kódà wọ́n rojọ́ títí dé wo ọba kìtẹ́lì ìṣẹ̀lẹ̀ tó lọ́m̀bẹ̀ náà ọlọ́run tún lè gẹ́nu àwọn mùsùlùmí ó borí jáfàrí ló ṣiṣẹ́ ń jọ náà ó pìrìdẹ́ntì ọ̀rọ̀ náà ọlọ́run ní kọba ó gbọ́yé àwọn mùsùlùmí jọ náà lẹ́yìn presentation wọn rí ẹ̀bùn pìrìdẹ́ntì fọ́ba àwọn ọkùnrin tí ń gbà wọ́n kó bá mùsùlùmí tán wọ́n tún wá gbé ẹ̀bùn kalẹ̀ pé àkàràmàkọ́mọ̀lá yọ bá èyí tàà tún pé wá fún yìí rèé àmọ́jọ́ náà ọba nàìjá sí ó fàyè gbà àwọn mùsùlùmí àwọn ọkùnrin tí padà sílé lẹ́nì yẹpẹrẹ ìró kan bá tún kàn wọ́n fake news irú fake news tó ṣẹlẹ̀ nígbà endsars ìjẹ́ bíbá gbogbo Lagos state jẹ́ tán ẹlẹ́yìn yúùtù yìí náà ni àmẹ́yẹ̀ bí òsì àmẹ́yẹ̀ òsì mẹ́ ẹ̀ sí mẹ́ pẹ̀lú mọ́ fake news ó tún dọ́dọ̀ wọn àwọn bá tún padà welcome back sínú àbẹ́bí lórí ẹ̀ tó máa padà lọ wọ́n tó lọ́nà ẹ méjì náà ṣe ìjírá lọ sí Habasha kó tó wá kúkó yá tó máa ṣe ìjírá lọ sí Mẹ̀dínà Músáàbù bó ṣe wá jọmọ olówó ọpọlọ rẹ̀ pé gan ọlọ́run ní kí nǹkan yé gan ẹ̀kọ́ tètè yé ìgbà wọn ará Mẹ̀dínà wá wá ìmọ̀kánú gbọ́nà wá sí hajj tí wọ́n wá wá lọ́dún kan àwọn ilé lókan gba Islam ayá anábì yẹ̀yẹ̀ kan tẹ̀lé wa kó mọ dáwà lẹ́kọ̀ọ́ mú sáàmù ìwọ̀ lọ lọ ló fi jẹ́ sí àkọ́kọ́ àmbásẹ́dọ̀ tí ó jáde kó ní mọ́kà lọ ní spread Islam mú sàárù èmi àrùnáyẹ̀ olóṣùwà lọ rí ṣiṣẹ́ lẹ́fà ànábì nínú ìdílé jọmọ́ Islam bẹ̀rẹ̀ pẹ̀lú fáwọn èèyàn kó ìra rẹ̀ báyìí pẹ̀lú ẹmọ́jọ dọ́tò gbọ́dọ̀ dúró lọ́dọ̀ ní fámílì ànábì wọ́n dààmú àwọn èèyàn títí àwọn àbútọ́lì àtàwọn tó jáwọn tó kan

lórí kí níjọ́ náà ẹmọ́ sí ẹmọ́ mẹ́rin náà ní o ẹmọ́ pé látùmọ́ ẹmọ́ pé ọ̀zámọ́ ẹmọ́ pé mànátùmọ́ gbogbo òta ẹlọ́rí dá gbogbo ẹnu ẹmọ́ sọ ẹbí pọ̀ ẹmọ́ gbọ́rọ̀ tó bí nílẹ̀ nínú kò jù máa náà lọ hàdá ọjọ́ ìsìlá ó dùn mí já lè nara tán àmẹ́jájà mọ́ yí ọba tí ó rẹ̀ ìtàlẹ̀ ní yorùbá tọ̀ rẹ̀ mọ́ tàbí ọ̀rọ̀ bá tọ̀ rẹ̀ jẹ́mọ́ bí ìsìlámù ti wá bẹ̀rẹ̀ ni so ó wá dàbí pé nǹkan yẹn ó strange iná gbede yìí èwo tún rèé bá nẹ́bí ṣe nílà ní wọ́njọ́ náà nù báwọn mùsùlùmí ṣe nílà ní wọ́njọ́ náà nù gbogbo ìṣẹ́ sí wọn ló yàtọ̀ ìṣe sí ọmọ ń sánlé ó di pé ọmọ nǹkan kò lè sánlé mọ́ àti gbogbo sí ìyá rẹ̀ lẹ́nu ìṣe ká má ṣe ìsìnà káàkiri àmọ́débí ẹ̀mọ́ o ìṣe ká má níwà tó dáa àbíkọ́ níwà o anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ láàrin wọn wọ́n mọ́ ló níwà ló fi ẹ́ sí gbogbo nǹkan tó dáa lẹ́gbẹ̀ẹ́ ròyìn ànábì àmọ́ ń jọ ti fi tàwùsíìdì kún wàhálà ti dé gbogbo àsọ́díkù alàmínú alìkíní kan tán gbà náà bìtẹ́lẹ̀ ọpọ́sìtì rẹ̀ náà mírún yẹn jẹmọ́ ìsìláàmù ti wá bẹ̀rẹ̀ yìí kúrò àwọn àfóò ní sí wọ́n nígbà tí wọ́n ní kan bọ ikọ́ ti àwọn arò àbí tọ́lì níjọ́ náà nítorí pé kó rí ìdà náà fún wa wọ́n láàbù tọ́lì wá sọ fún ogun yẹn tó yá èyí rẹ̀ dúró ọmọ wa lélé yìí kan kò gbọ́dọ̀ sí àgbẹ̀sì ah, tó gbé wà ó ẹwà fún tọ́lì àgbà tó gbé wà ó àmọ́lẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ bí wa ní ọ̀yà yìí rẹ̀ tí wọ́n lẹ̀ náà bá mọ́ tàgà fún wa wọ́n ló dé lẹ́gùn kan ó ti kọ́ fẹ́ wá asásínà náà ní ọfẹ́ wá ká mọ́lé àbútọ́lì fi tọ̀ orí bẹ́ẹ̀dì ni wọ́n bẹ́ẹ̀dì ní oní ọmọ sòsí wọ́n ló dẹ̀ padà délẹ́kù kan gbogbo oúnjẹ táwọn náà ní thirty stores ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ oúnjẹ tán ebi tààrà ó pa àkútọ́ níbi torí àdẹ́bùwà Muhammad ebi tààrà ó túmọ̀ sí pé ìyà yẹn jẹ ànẹ́bí àtàwọn sàábẹ̀ rẹ̀ títí àwọn ẹni tó kàn tún fà nẹ́bì o àbútọ́ níbi okò gbá o kódà ń jọ bí ó o ìjọ́nà táà nẹ́bí tún wá bá làbújálì náà ló wá bá táà nẹ́bí ní ààrẹ àbá mi àám kul la ilaha illallah ilẹ̀ àbá mi ti yẹ́ òkú mi ti ẹ̀sọ́ la ilaha illallah kẹ́lìmà uhajju laka biha inda Allah kẹ́lìmà yìí rẹ̀ bàbá mi tọ́ bá lè wí a ah, kí bá déwájú ọlọ́run ibi sí ẹ̀ ibu polówó yìí fún làbújálì ní àtẹ́rùsọ̀bù àmì láti Abdul Muttalib

bá nẹ́bì tí ń sọ tí ẹ̀ lélẹ́ iná sọ tí ẹ̀ ìgbẹ̀ ni ó bọ́ lẹ́yìn àbútọ́lìbò ó ní bàlàálà nílàjà Abdul Muttalib ah. mo ń lọ lóòtọ́ àbójú ọ̀nà bá bá mi lèmi náà kú sí ah. hàdà fadìmù Islam Islam ti bẹ̀rẹ̀ rí ẹjá máa dé ó ti lọ mọ́ wa lọ́wọ́ ó ti àrá ìgbẹ́ jẹ́ o tí àṣàkáwé àrá ìgbẹ́ mú sí mọ́ wà tọ́ ẹgbẹ́ ní mú sí láwà aláàmà sọ bẹ́ẹ̀ àwọn èyí sọ́ọ̀sì máa wá ní ogbó ìwà lára ní wá sallallahu alaihi wasallam wọ́n tún wá gbé proposal kan dìde ah ogun ta islam fa ogun ta islam proposal ni pé àwọn náà jò pé ẹwà ọkùnrin yìí ọwọ́ wa ò lè agbára wa ò lè ká ẹjọ́ àtúnṣe ní ìpọ̀ tá a bá dàn pọ̀ àá ó ṣe é ṣe kí ariwo ẹ̀rí pé kàkà tó yẹ kó sàn lára ọmọ ìyá àjẹ́ rẹ̀ ṣe ní pẹ̀lẹ́ gàrígbò ni ó bá ti mọ́ wí ilé kókó kí lọ wà wá a níbi ní tún gbé tó ọ̀há àwọn àwá ní obì ní ìyẹn kó obì tó tún padà dàjẹ́ adáda wá àjẹ́ náà ọmọ àbá àwọn àrí pé àwọn ọmọlẹ́yìn ànábì ń pọ̀ sí àwọn olùgbàfà ànábì ń pọ̀ sí àwọn tí wọ́n ànábì ń pọ̀ sí ẹjá a ti rí pé ọfẹ́ bá tàwọn bàbá wa jẹ́ là ń pariwo láti jọ yìí àbí ọfẹ́ yí tàwọn bàbá wa padà ó ní ó là ń sọ àmọ́ ibi ọ̀rọ̀ ti ó dá ìpọ́rọ̀ ti kúrò ní ọfẹ́ yí tàwọn bàbá padà nìkan ibi ọ̀rọ̀ ti dé yìí ó ti di pé àwa náà fẹ́ negotiate àgbára wọn ò kọ́ ọ yá ti a máa bá ti wá ṣe ni pé lọ́dún ní tiwa làájọ ṣe ọba ti jẹ́ kábí jẹ́ bẹ̀rẹ̀ àwọn máìn àájọ ṣe ìsìláàmù rẹ̀ tó sọ láìlá ìlàláwù àájọ máa wí náà ní gbogbo tọ́já máa ṣe àájọ máa ṣe tọ́bá ti wá pọ́dún kan sọ̀rí gbogbo látù rùzá mọ̀nàtù ìwọ náà ọ̀ọ́tù àwọn ọmọ wa tọ́tù àwọn ọmọ wa tá ní ẹ̀hàn ọ̀ọ́tù ọ́rì líìdì wọn àásìjọ máa ṣèyí náà jama wàláhì àdé wọ́n ti fẹ́ rà nẹ́bì wọlé sí lára gẹ́lẹ́ ìyá ti dáwọ́ sábẹ́ ẹjọ́ ti pa owó ti pa Eni ìyá ti jẹ́ ti Eni ẹni ìnira ti mú ti mú ẹni tó lówó tí ò ní mọ́ ti wá ọ̀rọ̀ wá kú pé tọ̀bọ̀ láti wá ṣe báyìí ah, yìí tán gbé wá yìí mú rọrùn wá àkíyèsí àṣẹ lérí bí ọ̀sẹ̀ ti wá pẹ̀lú àlàáfíà ìgbọ́lọ́wọ́ fún wá gbádẹ́wò nìkan nábì dáadáa áyà kan kò bá sọ̀kalẹ̀ tí ó sọ bá nábì pé ṣe àbíkíní àbíbọ́dé ọ̀rọ̀ wá kú pé tọ́ ọ̀yá ànẹ́bì tí wá lè máa lọ bí pé tíìkì ní dáa gbogbo tó ń gbé wá tẹ́lẹ̀ ọwọ́ kan ànẹ́bì máa rí jẹ́ tiẹ̀ ìgbà gbélé wá ẹ̀ẹ́dìn wóná níyà lọ́nà wọ́n sọ mọ́ bí ọlọ́run ní tí èyí bá ṣe pa mú ẹsẹ̀ rẹ dúró báyìí àà ìwọ gan ti bẹ́ẹ̀ fi lọ́bí tán wà tẹ́lẹ̀ èyí ń gbà táyọ̀ wà sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí olúwa wa ní kul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala lákùn bí lókún wàlẹ́yàdì ìyọ̀ ọ̀rọ̀ ti wá nù pé tọ ọgbà Muhammad lè sọ fún wọn kún èsì tó bọ̀ ní pé ya ayyuhal kafirun ó pẹ̀ yí gẹ̀bẹ̀rí láàbùdù máa ta àbùdù ìjá ìṣẹ́hún èmi ò ṣe ní jọ́sìn wọ́n jẹ́ jọ́sìn wà láàájúmọ́ àbìdú náà máa ẹ̀yìn náà ti má gbọ́rí ẹ̀mọ́ gbọ́rí ẹ̀mọ́ wàlá ànà àbìdó má àbá èmi náà ilé ọba débi jẹ́ wàlá àjọm àbìdú náà má ẹgbẹ́ wùlẹ̀ wá àníbi làkún nínú kún kádùgbò díjẹ̀ mú àdé ìsìláàmù èèmọ̀ dáǹkan pọ̀ lèmi jẹ́ máa ń sọ gílígan pé Yorùbá láàmọ́ rí ayé ní ṣe bí òkúrọ́ làwárọ̀ yọ tọ́rọ àwọn náà ti ń tẹ táì ẹ̀dá tánà bí táì kọ́ ṣe ẹ̀ẹ́ ẹ̀dẹ́ àwọn bàbá làbàbà wà lọ́yọ́ tí wọ́n mọ́ tẹ táì ní tẹ́tí ń ṣe rí abẹ́ ẹ̀dọ̀bí ìsìláàmù ló ní àdíṣe bí ìsìláàmù láàmọ́ rí ìsìláàmù ò níjọ́ tó bá ti wá ń gbé ìkọ́ọ̀dì ẹ̀sìn kan ní àmọ́ ní islam kọ́ ní eléyìí ìmí ìlẹ́gbẹ́ wọlé gẹ̀ẹ́sì islam à ń ṣe kéré sí méjì à ń new year islam kọ́lẹ̀ pé wọ́n lákùnbí ló fún à ń ṣàdó àtàtí fọ́ọ̀sì islam kọ́lẹ̀ pé wọ́n lákùnbí ló fún lákùn ti jẹ̀mú jẹ̀mọ́ àádá fàtìrù islam islam ti bẹ̀rẹ̀ ó tún fẹ́jú ó kẹnu jù wáyìí akàmú gbogbo ẹ̀lẹ́rẹ̀fẹ́ ni o àmọ́ torí àsìkò ẹjẹ́ wá dáwálẹ̀ díẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tá ànábì wá sọ ànábì ni ẹgbọ́ ẹ̀yìn èèyàn ànábì ni bada al-islamu ghariban ìsìláàmù bẹ̀rẹ̀ lóòótọ́ o àmọ́ jọ tó bẹ̀rẹ̀ ghariban àjòjì ló jẹ́ láwùjọ tó ti bẹ̀rẹ̀ bada al-islamu ghariban ìsìláàmù bẹ̀rẹ̀ ní tó jẹ́ kí ni jama àjòjì àjòjì ló jẹ́ wàsàyà òòrùn gọrí ibẹ́ kẹ́mẹ́bàdá ìsìláàmù yìí yóò wá padà tún wá di àjòjì gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ìyẹn ni pé níjọ́ tó bẹ̀rẹ̀ táwọn èèyàn sọ pé èwo wá ní eléyìí o irú èwo tún rèé báwọn akẹgbẹ̀rí tí máa ń parí wọ́n tọ́nà pé àà ah, tún ní a máa pẹ látù mọ́ èé ó a mọ́ tún pé mà náà tù mọ́ kí wá ló ní a máa pè ah, aláwù nìkan ló mà ló jẹ́ àjá àlàlẹ̀ àlérátá ìlà àmì iná àádọ́ àlàṣẹ́ ìrùn ọ̀já ṣé in tó gbé wá ní pé gbogbo àwọn dáàmọ́ bí ń tèṣùra gbogbo ẹ̀ ká máa ṣe mọ́ kó wá kú àlọ́wù nìkan àfihàn ló mú ọ́ lọ́lọ́wájú tó bá nàbí kí wà láì ń tàà lọ́mọ̀ kọ́lọ́kọ́ samawati wal ard la yaqulunna Allah tó bá bí wọ́n pé ta ń dá sọ́nà tó dá ilẹ̀ wọ́n ní Allahu yìí náà olóòlùwà sọ́nà pé tó bá bí wọ́n pé man khalaqahum ta ló dá wọn jẹ fúnra wọn wọ́n ní Allahu ń bẹ̀rẹ̀ bá mọ̀ pọ́lọ̀ nìkan ló dá sọ́nà ó nìkan ló dá ilẹ̀ ó nìkan ló dá atẹ́gùn ó nìkan ló dáhùn mi ó nìkan ní járí sí ìdìbò yìí èé wá ṣe tí ò lè jẹ́ pé òun nìkan ni ẹ máa sìn àwọn argument tó rọrùn tó bí ẹ́ pé jìdáàl ń bẹ́nu al-Qur'an al-jìdáàl billati hiya ahsan jama annabiwa ni bí islam ṣe wá rí jọ náà tí wọ́n ń pariwo pé ààríwẹ̀ èyí rí o àgbọ́rú èyí rí o Ah, káwá ti lé ayé lé àti kówájẹ́ pọ́lọ̀ nìkan ara gbémọ̀ láyé ayé ò mọ̀ tí é dúró lásán ayé ò mọ̀ tí é dágbé kó wá kú pọ́lọ̀ nìkan láàmọ́ pé àwọn òmọrú èyí ó adìmọ̀tàn pàjọ náà tó ní ìsìláàmù ló padà wá di àjòjì gẹ́gẹ́ bí ó ti bẹ̀rẹ̀ tí ká dámà bẹ́tù lọ ẹ̀yìn ẹni a bá lọ́rùn àdúgbò tí wà àwọn èrè rí mú kí fọ́kọ́ wálẹ̀ alhamdulillah torí àwọn nǹkan tí sọ́mbì kan pé kọ́ mọ̀ pọ́ǹtì ìwà káàkiri rẹ̀ tó dáàrùn bá ti máa ń rí káàkiri mẹ́rin káwọn tí ó wà á alákùnlé hàn àwọn náà ń tẹ́lé parí náà lè bẹ̀rẹ̀ wọ́n tẹ́lé parí alákùnlé hàn kí lábẹ́ mú ní pé anábì wá ní bí ìsìláàmù ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú lànà báyìí wàsàyà ọdún gọ̀ríbán kábàbàdà yóò padà tún di bẹ́ẹ̀ náà o yóò di táwọn èèyàn tún máa sọ pé kí rèé gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ yẹn ìsìláàmù pọ̀ wá anábíwá ní àmọ́ tó bá ti dì bẹ́ẹ̀ fàtúbá ní lọ́gbọ́n rọ̀bà túbá àwọn ẹ̀kẹ́ ní ṣájáratún ti jàrí ní ṣájáratún dé ìdí kan ní ṣájárọ̀ inú àlìjẹ́nà sí ló wà ẹgbẹ́ àwọn sọ́jà tí ẹgbẹ́ ìgbà tí ìsìláàmù tó bá ti strange sáwọn èèyàn àwọn táwọn náà bá wá strange sáwọn èèyàn pẹ̀lú bí ìsìláàmù ṣe strange anábìlì igi túbá kó mọ̀ sí kí kó mọ̀ jẹ́ sí wọn àwọn àjẹ́ ní ìtumọ̀ rẹ̀ ní pé oríire kó mọ́ sí kí ní kó máa dẹ̀dù àwọn àjẹ́ ní àlùjánnà gangan ni pé àwọn ni wọ́n ní àlùjánnà àwọn àwọn wá láwọn àlùgbòròbá anábíwá describe wọn nínú ìkàlẹ́bí ni hún nùzáà ní pé àwọn ẹ̀ta húrú tá mọ̀ kà wọ́n nínú kọ̀bá ẹ̀ nínú ìran kọ̀ọ̀kan yẹni pé àtẹ̀mọ́ pé a ah, ihun mọ̀lẹ́bí àwọn eléyìí àtàrí ilé nìkan ládùúgbò àwọn eléyìí arélé iná nìkan nínú ẹbí àwọn eléyìí arélé iná nìkan nínú ìlú àwọn eléyìí arélé iná nìkan anábì ní dúró di nínú o ó túnmọ̀ sí pé wọ́n ní pọ̀ ẹ mọ̀ sàwọn báyìí ma bá kóra wọn jọ lè wá dàbígbà tí wọ́n pọ̀ o àmọ́ kálukú bá padà sáàyè rẹ̀ ẹ̀wòbílẹ̀ ìjì tó yìí ó lè díyàn kan ní òmọ̀ lẹ́gbẹ̀ẹ́ aluwo ṣubú ṣeré àgbélépọ̀tá àwọn ọkọ̀ rádọ́rọ̀dọ́ àgbélépọ̀tá má darí kan má darí kan ìyọnú ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ìyọnú ìyọnú ayé àti ìyọnú àwọn àgbà àti oṣù ni ọjọ́ ìtajà ọjà wọn ò ẹjá sọ ọjọ́ tó yẹ pé bá bá ilé bí ìwẹ̀ báyìí àwọn yóò mọ̀ wọ́n máa bù wá ní mìtì mìtì mìtì mìtì òkà ni yóò òkà àdájá ni yóò òkà àbá àdíjọlá wọ́n wá ládúgbò olóti wá látòṣogbo àà ẹgbẹ́ ẹkọ́ ọgbò ká ní sọwọ́ kí ogun wájì mọ́ wára ni òṣìṣẹ́ continuation in next month ah láàtúntọ̀ dáadáa àríbi bí àwọn ibi tó yẹ ká dé lóòótọ́ ìran àríbi débẹ̀ àsìkò sì ti lọ alùpùpù ṣẹ́jú mẹ́wàá àtúntò mẹ́gbà béèrè méjì àbí ọ̀kan insha next month first week ah Eh, yóò rí bẹ́ẹ̀ jama bí ìsìláàmù ṣe bẹ̀rẹ̀ táànàbí wa ní bó ṣe bẹ̀rẹ̀ yẹn ó ń bọ̀ wá di bẹ́ẹ̀ ó ti ń di bẹ́ẹ̀ o torí ìsìláàmù ti di pé pálapàla púpọ̀ ti wọnú ẹ̀ pálapàla púpọ̀ tó wá wọnú ẹ̀ ìjọ àbá tí wọ́n ń ráwọn ẹni tán ní ká yí padà àti gbogbo tí wọ́n àbá ti ń gbogbo ti àwọn sọ̀hábá níbẹ̀rẹ̀ bí àwọn kèfèrí mẹ́kà bí wọ́n ṣe ń rí ànábì lẹ́ni tó fẹ́ wá bá tàwọn bàbá àwọn jẹ́ pé a ah, ń ta bá lọ́wọ́n bàbá wa rèé àwọn mùsùlùmí kan náà tí náà mùsùlùmí kan ní ọbẹ̀wá yìí tí náà bàbá wa padà o wọ́n tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun kíní kan bẹ láwọn bàbá wa mọ́ sí jọ ẹni tó bá fi oya fàájíà alùwáríkà alẹ́ amúlò rọ̀bẹ́lẹ́ aláàmáni máàlìkì lómìnì ní ìyáka náà wá ìyáka wá ìyáka ìdìnà ìráta lẹ̀dínà a ní mú lé ilé má gàlúbì àlẹ́ káàtì àṣílá pé àwọn ọmọ wa lọlé kí ó kú kí sánárì tó wá ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين جماعة أدى الله يؤدى awárí ìtàkì yóò lálùbáríká pé èyí tó lálùbáríká ni yérí ní ni Yeriri awárí kí ló dé ká àwọn bàbá wọn mọ́ ti kí èrò bi lálùbáríká gbẹ̀yìn rẹ̀ sọ́run kàràbà níyàn báwọn bàbá ní ti ké kọ́ ẹ̀mí tọ́lọ́run tá ní lọ́lọ́run owó ìgbà bẹ̀ lọ́wọ́ wọn tọ́lọ́run náà fẹ́ ṣe àmọ́bí tágbára wọn lè ṣe é mọ́ onáṣe kí nìjọmọ́ náà ṣe mọ́ gọ́ọ̀dì tá ń rí pè lẹ́ni àwọn tó wá pẹ́ táwọn bàbá náà lẹ́nu níjọ́ tán bí ìjẹ́ wí ó ń lọ létí wọn a ń pe bọ́ọ̀dì yẹn ló ń dàbí lọ́ọ̀ wọ́n rí bọ́ọ̀dì pè náà fi ń pe lọ́ọ̀ nínú nǹkan dédè lárúbáwá dẹ̀ nínú lágbára nínú èdè wọn oní bọ́ọ̀lù harpu bọ́ọ̀lù in fact èdè lárúbáwá wọ́n máa ń pè ní lọ́gọ́tù bọ́ọ̀lù ìdí tó ṣe pé lárúbá ní lọ́gọ́tù bọ́ọ̀lù onígbà wọnú gbogbo èdè kò sẹ́ni tó ní dọ́ọ̀lù kò sí èdè náà english ò ní yorùbá ò ní èdè ní òní bọ́ọ̀lù nínú èdè wọn kan lè pronounce nǹkan tí a dàbí bọ́ọ̀lù nínú alphabet wọn kò sí so bọ́ọ̀lù yẹn ó wà wa ní múṣílà láti rí pé tó ó lé fún wọn ìgbà wọ́n ń pè pọ́ọ̀t àwọn àwọn pè lọ́ ọdún ní ń mm, pọ́ọ̀t mm, wọ́n tún pé lọ́ láwọn àfáà ní wá fi wọ́n lẹ̀ pé ah, àwọn bàbá ìdábà kàn wọ́n lè mọ̀ lókù bọ́ ti rí pé mọ́ yìí tó bá padà yá kí ní òní ó mọ̀ tún kára rẹ̀ sí iná ọ̀bá ìgẹ́gẹ́gẹ́ rí ní mọ́gàlúbì mọ́gàlúbì náà bí ẹ pè bọ̀ tó ó lé láti pè ìwọ́ wá níka tó lè lálùbáríkà àti ká mọ̀dé bá tí a rú bá tí a ń kọ́ lálùbáríkà àwọn bàbá yẹn ni wọ́n lẹ́mí tọlọ́hun tó dá lọ́lọ́run wá rí pé ọlọ́run afá lùbáríkà so bá tí a yẹn ní problem a gbọ́dọ̀ kọ̀rẹ́tì ẹ̀ tàbá sọ bá ìlísì kí ni wọ́n lọ rẹ̀ ṣe ọbẹ̀ dá àwọn bàbá wa rú tí ọba ti wá lábẹ́ dá àwọn bàbá rí nígbà tá a bá ní àwọn mọ́sí bá tí a mọ̀ àá níwọ̀ náà fẹ́ dá sí àlùmọ́bì rú ṣe gọ́ìrìlì màgàlúbì lànàbì ké ni àbí gọ́ìrìlì màgùnbùrì èwo lànàbì ké tàwọn bàbá ó ṣe wá lálùbáríkà títà lọ́bí òní ní lálùbáríkà tààkọ̀lù ìlàkàí tànàbì yẹn gẹ́gẹ́ ló lálùbáríkà tànàbì yẹn náà wá láwọn bàbá yẹn fẹ́ ké àmọ́ wọ́n ṣọ́gù títí agbára pín sí yóò pín sí àwọn èèyàn wá sọ fún ọlẹ́ni pé ẹja kọ̀rẹ́ kìkìní ẹja ṣe kìní ìdáadáa ìwọ́wà sọ dídà wọ́n náà bẹ́ẹ̀ bá ń wo sí àwọn bàbá jẹ́ ibi tó bá kù ní sẹ́ bàbá ìjá tó ṣe ẹ má gbàgbé bada al-islamu ghariban wa sayaudu ghariban kama bada bó ṣe ń dà iná nìyẹn so islam jọ náà dáadáa náà bí bẹ̀rẹ̀ bí ẹni tó fẹ́ yí nǹkan padà ni so ó ti ń dàbí pé gẹ́gẹ́ ti ń ṣe correction lẹ́ni náà ẹ̀yí nǹkan padà ìyẹn ìdẹ̀kùnù ẹ ká mọ sáré gbẹ̀mí sí tàbá ti ń sáré gbẹ̀mí sí ààrẹ yípa àwọn padà ààrẹ bàdà náà bàbá wa jẹ́ irú ìlànà táwọn tán gbà fáà nẹ́bí ìjọ náà tán máa ń Muhammad gan gbogbo ànábì Ọlọ́run tó ti lọ àwọn tí wọ́n máa evidence wọn náà nù gbogbo àwọn tó máa ń takò àwọn ànábì Ọlọ́run evidence wọn Ibrahim ìjọ tó ń sọ fáwọn bàbá rẹ̀ pé antum láha àákífù ewó láwọn òsà àtẹ́ kó láyé jíjí ẹ̀tẹ́ lọ gbogbo ìgbà kí ni wọ́n wí wọ́n ni wajadna aba'ana laha àábìbí ìwò sọrí tó ọ̀sọ̀ yìí àwọn bàbá wa lábá tọmọ ń jọ́sì fún mẹ́ evidence àwọn aláìgbàgbọ́ ni bàbá yẹn aláìgbàgbọ́ ni wọ́n ìyá àbáwọn bàbá ti àwọn aláìgbàgbọ́

so a gbé kalẹ̀ pé fátíà báwo là nẹ́bì ṣe ké akọ̀rọ̀ pé tó ké ni pé ó pè dáadáa ìwọ́ wá nígbà bàbá yẹn ló wá lálùbáríkà kìí ṣe tẹ́kà yẹn làlùbáríkà bí bá wọn o ẹ̀mí ọlọ́run tán ní ìbẹ̀rù ọlọ́run tán ní níbi tán lẹ̀ lè ṣọ́gù dé tó túmọ̀ sí pé káláwọn bàbá yẹn lè ṣọ́gù dé kán pè dáadáa kí ni wọ́n ṣe wọ́n pè dáadáa ọlọ́run kó ṣàánú wa kó fún wa ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ ẹwà gbogbo àwọn kìkan kọ́ léwó ti wá pọ̀ láwùjọ wa yìí náà káwọn àfáà lọ ṣùgbàdú ó dà mo tún gbọ́ kẹ́lù méjèèjì ìdílé wo ni wọ́n ní kan jẹ́ tó ti lọ mú ẹ̀rí wá tí kó wà ní àlùkòrá lè mùsùlùmí gbọ́dọ̀ mo máa wá ní ìtumọ̀ qul a'udhu bi rabbil falaq qul kí láwá wá sọ pẹ̀lú àlù ẹ̀fá àwọn ìfẹ́ àwọn ìkọ́nà kó sáàlúwà ní wọn ó fún alágbóyọ́ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run bá kó jẹ́ kó yé wa ẹ̀dàkùn ẹja dúró òtìyẹ̀ká dúró bada ìsìláàmù rọ̀ríban níjọ́ tí ìsìláàmù bẹ́ bẹ̀rẹ̀ àjòjì ló jẹ́ wọ̀sàyà ọdún rọ̀ríban kàmá bàdà tẹ́lẹ̀ bá gbòdòdó dání àbí tẹ́lẹ̀ pé kìí táwọn èèyàn bá ń kó fún ti ẹ̀yìn náà ẹ máa rántí fájírò Islam ẹ máa rántí ìbẹ̀rẹ̀ Islam ìwọ náà wọ́n wá ń ràn ọlẹ́mọ̀ lórí ọ̀rọ̀ ìsìláàmù wọ́n wá ń bínú wọ́n wá ń pariwo káàkiri ẹ̀ẹ́ ọ̀rọ̀ ìsìláàmù ọ̀rẹ́ ọ̀rẹ́ máa pariwo àwọn tàbí ò máa pariwo kí wọ́n èdè gbà ní pé iṣẹ́ táwọn gbé lárí yìí olóṣe kí ni ó gbà bẹ́ẹ̀ ẹni gbogbo orúkọ tó ń sọ àwọn tó ń pòlòrò rálìsì aráàlù Boko Haram aráàlù tẹrọrìsì alákatakítí nítorí àwọn agbàwèrè mẹ́sìn àwọn ẹlẹ́sìn kejì àwọn ẹlẹ́sìn àwọn Buhari gbogbo ọkọ̀ tó ń bi bí wọ́n ti mọ́ sọ nù nítorí pé bí tán àwọn èèyàn lọ ní pé àbíká dá àjọyọ̀ àwọn wàhábíyà àwọn wàhábíyà gbogbo orúkọ oríṣiríṣi أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير نعم